ọlọ́run àní ẹ máa jáṣà alhamdulillah àbí àwẹ̀ náà ní ẹpa kínní yìí kò sẹ́ni ẹ̀kan bẹ̀ àmìlò náà wà ń bẹ̀ ọ̀tẹ́ bí ṣe fàánù fún ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọba tọ́pẹ́ yẹ ìdámẹ́wàá àkọ́kọ́ nínú Ramadan ó lọ bílẹ̀ tòyí náà bá ti sù, 20 ni ó di àbógún <laughs> ebi yóò bá sọ yóò di ogún ìdámẹ́wàá náà bá ó fi jalè yóò akụ kù ìdámẹ́wàá ẹlẹ́ẹ̀kẹta gbígba alákọ̀ọ́kọ́ kìí ṣàgbára gbígba ẹlẹ́ẹ̀kẹjì kìí ṣe agbára wa eré ọlọ́wọ̀n bá tọ́ wá lọ́wọ́ tó bò láti bá débi tá bá dé bò o gbígbà ṣíṣe píparí rẹ̀ kì í ṣe ọ̀ràn bí kọ́lọ̀wọ̀n bó gbà lọ́wọ́ èèyàn ọlọ́run dákun gbà lọ́wọ́ wa bá a ti máa ṣe máa òun náà là ń ṣe yìí èrè ọlọ́run gbà jù bẹ́ẹ̀ lọ àwọn afẹ́ wọnú mẹ́wàá tó lágbára jù tí kálukú wá ti ọ̀dọ̀ fún ṣòkòtò akáná béjé kó le ká mójútó ṣíṣe tọ́lọ́run ọba níbẹ̀ ọlọ́run járe ṣe o. سعد وجدها وإنك على كل شيء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله a tún dá ọpẹ́ lẹ́ẹ̀kan sí ọlọ́run ẹ̀yìn wa ọ̀rọ̀ rẹ̀ ọba tó láàrin ga gẹ́gẹ́ bí àlàyé bọ̀ wọ ilẹ̀ yìí náà kó ló tún bẹ̀rẹ̀ rẹ̀ kó ẹjá máa dé gbogbo ìyẹn yóò máa jẹ́ àmì àtẹ̀rí wípé ẹni tí ń pàṣẹ sọ báyìí òun ló ẹni tí ń sọ tí wọ́n ní wọ́n kó sọ ọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ ń ṣẹ́ ní ń sọ kìí sóun ló ọlọ́wà ní sọ fún àwọn kèfèrí. sọ fún àwọn kèfèrí wípé àrọ̀ àyè tó ẹjẹ̀ sọ fún mi náà kí a nà mí ẹyìn tó bá ṣe wípé alùkùránì ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá kí ní jẹ́ máa sọ o torí kí ní àti sọ wa kí ní ẹ̀yà kí ni jẹ́ Quran kalamullah onítàwọ́rọ̀ àti Injil wa kallama Allahu Musa taklima ṣé Quran ló mú منزل على محمد صلى الله عليه وسلم بحديث قدسي يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا ولا لصيون عبد الصمد كن جاء قران eléyìí tí ó wájọ́ ta rẹ̀ káàkiri níbi ọ kí ní jẹ́ kùrán Abdul Samadi bíru hadith ní mọ̀kátán sí ọ̀rọ̀ ọlọ́run Abdul Qayyum ọ̀yá kalamullah ibẹ̀ ni wọ́n náà takú sí Abdul Salami. ọ̀yá ìwọ náà. ọ̀tá ìwọ ò ti ẹ̀rọ pé ń bi ó ti yọra rẹ kúrò ní ẹni mo lè bi léèrè Sheikh Ibrahim ọ̀yá lẹ́yìn ibrahimu ibrahimu náà ló tún kàn kọ́ bá àmọ́dọ́jì tá ló wà ní kọ́nà tó ń gbé ara pamọ́ ah abdullahi ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀yá sheikh ibrahim kalamullah alimunazzalu ala muhammadin sallallahu alaihi wasallam biwasitati jibrila. la hawla wala quwwata illa billah sheikh abdullah kalamullah sórí ibi tí wọ́n bá dé òní o ti continue àti gbọ́ kalamullah yẹn o ti tó gẹ́ same thing náà ni ìbámu fìlàní má gọ̀ ìbámu fìlàní dá ọya kí ń jẹ́ kùránì àfọwọ́n Kùránì sá ni wọ̀ alikini alimọ̀dúnrún madukuru ta ló dàkárọ̀ rẹ̀ ta ló dàkárọ̀ rẹ̀ síbẹ̀ alimakitubu ní kẹsí alimadukuru ali alianjanu tí láàrín gílọ́rí dákun já ájú tó bá sọ dáadáa dákun dáhùn kí ni alimuta abadu bíti láwátí hí àtàṣì sọ fún bó ti máa ti ń ṣe tó bá ti dọ̀la tí máa ti bí ọ́tọ̀ bá ti mọ̀ yóò àìntọ́ mo ìzùra gbọ̀gọ̀ só ti lọlé ni ẹ lọ pè wá. ok tó bá rí bẹ́ẹ̀ ẹ rán àlétí alukur'an taarifu alukur'an kalamu lọ́yìí tá a lásán sínú microphone. <laughs> sallallahu alayhi wa sallam ó ti já nǹkan kan lẹ̀ ọ̀ sọ̀rọ̀ ìjáàzù ẹ̀ ọlọ́run ṣàánú wa wa ṣáhídà ṣáhí àti ìdébẹ̀ yẹn kó yàrá ayé tó ń sọ fún wa wípé tó bá ṣe pé ọ̀dọ̀ ọlọ́run ọba lálùkùránì ti wá wáyé ni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ló fi ránṣẹ́ sí mi wákà fárú tó ń bè tẹ́yìn wá ṣe àìgbàgbọ́ sí tẹ́lẹ̀ ní ìgbàgbọ́ ṣàlàyé mi tẹ́ ẹ̀yìn ni ẹ̀ ní ìgbàgbọ́ ẹ̀yin ní irọ́ ni anábì sallallahu alaihi aléwà sallam ń kí lẹ́rù pọ́lọ̀ mo pẹ̀lú ẹ rí i pé ìbéèrè ló wá jawabu ló wá kò yẹ kí lẹ́rù wípé ọba ó pẹ̀lú yín ẹ bá nírọ́ ẹ kò wá pin síbẹ̀ ó ní wá ṣàhídà ṣáhìdù Okay. Wa shahida shahidun. Oh, kí a lè lè tí olùjẹ́rí kan mẹ́mbà ní Isra'ila nínú àwọn ọmọ Isra'il tó náà wá jẹ́rìí pẹ̀lú ẹ̀rí tíra tó ti kà tẹ́lẹ̀ òun ti kà Táórà só ti yẹ báyìí ó dẹ̀ ti rí níbẹ̀ wípé ọlọ́run ọba ó gbé ànábì kan dìde níkan ilé tí ṣe ànábà Muhammad ó náà wá jẹ́rìí sírò nǹkan tí mo wá ń sọ fún yìí sí àmọ́ kíkà lèmi nìkan ni mo ń sọ ààrẹ ni sọ bẹ́ẹ̀ ṣáájú mi ìyẹn ń padà síbi nǹkan tá sọ fún wa lánàá nítorí ọ̀rọ̀ tó bá sọ tó ní sálá fún bẹ́ẹ̀ nínú ẹ̀sìn yìí sọ̀ra fún ṣé wàá rí gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ tí ó ti sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu tó ní nǹkan tó gbára lé àìsàn pé ń sọ̀sọ̀kùsọ̀ kódà kó ṣe pé ń tó sọ òun náà kò ṣe déédéé kò wọlé ní bàbá yà tí mò ń sọ yẹn yìí wa ó dìde ó dìde ṣé tí mo sọ níṣẹ́ agbọ́ yìí ẹnìkan ń tó kà lọ́sọ̀ ń tó gbọ́ pàwọn àfa àsọ̀ ló sọ. So ṣùgbọ́n ń tọ́ka tí ń sọ yẹn kò correct ń tọ́ gbọ́ nínú position àwọn àfáà kan kò correct ṣùgbọ́n kò sọ̀rọ̀ fẹ́ nítorí lọ́sọ̀ ń tọ́ka ń tọ́ gbọ́ lọ́sọ̀ irú ẹ̀ ń tàn á kì í sọ wípé ń sọ̀sọ̀kùsọ̀ ń tá a lè ṣe ni wípé ń tọ́ sọ yẹn ò wọlé nítorí ẹ̀rí báyìí báyìí báyìí a gbọ́dọ̀ bú torí pé lakọ̀dẹ̀ ahsana man intaha ila ma sami'a ẹni tó bá ṣe rí pín in tó gbọ́ in tó kà lọ́sọ̀ ó ti ṣe dáadáa tó ó yàtọ̀ sí ẹni tó kàn mú ọ̀rọ̀ látàgbáyìí tì tàbí nítorí pọ́ fẹ́ dùn àwọn kan nú tàbí nítorí pọ́ fẹ́ jẹ́ káwọn èèyàn kankan fẹ́ràn òun sáà ń tẹ̀lé mi báyìí وشهد شاهد من بني إسرائيل olùjẹ́rìí kan nínú ọmọ Israel tó ń ka àtàwọ́rá ó náà wá jẹ́rìí sírù jẹ́rìí tàlùkùránì yìí ó jẹ́ oyè yín wípé òótọ́ ọba ló ní ìránṣẹ́ ẹgbẹ̀yìn òótọ́ lọ́lọ́run ọba ní àwọn àwé tó sọ̀kalẹ̀ kìí ṣe pé tẹ́nìkan bá ti pera rẹ̀ ó jẹ gàba ní kìí ṣe kódà ó jẹ́rìí débi wípé ámánà ó tún wá jọ ọlọ́run ọba jọ ó tún wá irú ẹni yìí ìmà ó ti wà lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ kí ṣaláìmọ̀ irú ẹni yìí ìgbàgbọ́ ó ti wà lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ kì í ṣẹlẹ́bọ ó tún wá rí òdodo ó tún wá gbà àpèjúwe irú ẹni bẹ́ẹ̀ ni Abdullahi ibn kí mo pè é ọ̀kan náà àwọn sábẹ́ anábọ̀ Muhammad abdullahi ibn salam yahudi ṣùgbọ́n nínú àwọn àfa àwọn nínú àwọn onímọ̀ àwọn ó sì rí òdodo ó sì gbà níbi wa muhammad sallallahu alaihi wa sallam nǹkan àyín tó ń sọ yìí ṣe nǹkan tuntun ẹ jẹ́ nǹkan hadith kà fún yín tí kan àwọn sahaba níbi muhammad sallallahu alaihi wa tẹ̀síìrù sì ní fáyà tàǹtù lọ́wọ́ kí ni nǹkan náà Saad ọ̀kan náà sàábì ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ma sami'tu an-nabiyya sallallahu alaihi wasallam ẹ̀yìn gbọ́ orí lẹ́nu ànábì yàkóòlò lè àhàdì kó wá máa sọ fún èèyàn kan yamṣi alàlárùn tí ń tọ́ sí ń bẹ láyé tí ó ti kú tó sì rìn lórí ilẹ̀ kánábì wá sọ fún pé innahu min ahli aljanna kí ìwọ yìí ọmọ àlìjánà yọ ó lọ́wọ́ gbọ́ pa nábì sọ bẹ́ẹ̀ fẹ́ nìkan illa li abdullahi ibn salam afabdullahi nìkan ṣáájọ́ mi yé àyàfi Abdullahi yìí nìkan lòun gbọ́ tá ànábì sallallahu alaihi wasallam qala wa fihi nazalat hadhihi al-aya àyà yìí torí ẹ̀ ló fi sọ̀kalẹ̀ torí Abdullahi ibn Salam ló fi sọ̀kalẹ̀ kí ni àyà náà wa shahida shahidun min bani Isra'il tó bá rí bẹ́ẹ̀ hadithi bukhari ni ó sì lálàáfíà kọ́dá imam muslim náà gbà wá sàájọ́ mi yé ẹ̀ mọ́ bí tí ẹ̀kọ́ tí àyà ìfẹ́ kọ́ wa ẹ̀kọ́ ọ̀nú ẹ̀ pọ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ méjì kan ń ń bẹ tó lágbára ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òun ni ìtẹríba fódodo kí ni mo pa alákọ̀ọ́kọ́ ìtẹríba fódodo láì wo ibo ní tí ń bọ̀ ta ní sọ sọmọ yín kiri àbájú àlàgbà ṣé ọmọ àrán mi ni àbọ̀mọ̀ àrán mi à ń ṣe òdodo ní sọ gbogbo ọ̀rọ̀ tẹríba jẹ́ nàmbà wa. nọ́mbà tú òun ni wípé ẹni ó bá fẹ́ ṣe oríire òdodo tó bá mọ̀ kì í fi pamọ́ abdullahi ibn salam dolóríire nítorí pé kí ni láìkì nítorí pé kí ni òdodo tó mọ̀ kò fi pamọ́ ó jẹ́rìí sí ní tọ́lọ̀ ń fi rán Muhammad bó tọ́ ni. òun mà bẹ́ẹ̀ ó fi tó ti mà tẹ́lẹ̀ ṣẹ̀rí ẹ̀ ó sì dẹni tó wà lórí ilẹ̀ tí ó ti kú láyé tó sì ti gba sàtífíkẹ́tì àlùjànnà ilé ìjọ jẹ́ wípé ẹbẹ̀ ẹ̀ka bá kọ́rọ̀ dáadáa ẹ máa rí àyà méjì tí ọlọ́run fi sọ̀rọ̀ àwọn tí wọ́n máa ń fi máa pamọ́ inú ìlàdí náà kìtìmọ́ náà máa ń sáré náà mí nàlùbáyé náà wal huda من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللعين بعمي إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه والهدى من بعد كفر

yàlàánù yàlàánù yàlàánù humullahu kí ló tó ń fi ń sọkò gan yàlàánù dómanìnà àbí tó jẹ́ ọláyíká yàlàánù humullahu wà yàlàánù humullahu ويلعنهم الله ويلعنهم اللاعنون ويلعنهم اللاعنون إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشعرون به ثمنا قليلا إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ọjà yìí náà nìkan ó ti fẹ́ jọ máa lè mọ́rọ́dù bá wọn ọwọ́ délẹ̀ ọwọ́ awọ́ alìmọ́rọ́nù wọ́n láàrin ó yí ipò mọ́ra wọn ẹlọ́wọ́ bá lùbáríkà sí ibi táà fẹ́ lò ń bẹ̀ ṣe mọ̀ kí àyà méjèèjì ìran wo lápè Abdullahi ta sọ̀rọ̀ ẹ̀ tán Yahudi wallahi àyà méjèèjì àyà àwọn Yahudi innal ladhina yaktumuna ma anzalna minal bayyinat àwọn tí wọ́n ń fi àwọn ẹ̀rí tó clear táwọn ọlọ́wọ́n bá sọ̀kalẹ̀ tí wọ́n ń fi pamọ́ wa yashtaruna bihi thamanan qalila bí wọ́n bá ti rówó díẹ̀ báyìí wọ́n dojú ẹ̀rù ìtumọ̀ pé yẹ ṣàlù nàbí ìfámọ́ náà kọ̀ nílà bí àwọn afárá dáadáa yóò di onílà òdodo ọ̀rọ̀ ọlọ́wọ́n bọ́ wà báyìí ẹ bá ti gbówó fún wa nísìn ń ṣe wọ́n tù sẹ̀ tàbí ká máa ṣe bí ìgbà tí ò tiẹ̀ sí ń tọ́jú ọmọ nù pa á ọlọ́run ní àwọn yẹn làánà ọlọ́run mọ̀ bá wọn ọlọ́run tó ní àwọn tí wọ́n fi ń tà sọ̀kalẹ̀ nínú tíra àwọn apamọ́ sálàyé mi ti nítorí wọn bá sọ kalẹ̀ nínú tíra rẹ̀ wọ́n fi pamọ́ àwọn Yahudi dínà tún kí ló má wọn ẹnìyẹn kí ló mú wọn létòó sí láàánú ọlọ́run àti ìyá rẹ̀ àti ìmọ̀ jẹ ni jẹ kí ló fà tààrẹ́bí sọ́lá aléwàlé wọ́sọ́lá ma fi sọ kí mọ̀nkátà ma ilman tó bá fi ìmọ̀kan pamọ́ tí ó sàwọn èèyàn láǹfààní lè jáàmù lọ́lọ́wọ́ bó fi sí ọlẹ́nu tó bá dàlùkìá ìjáàmù náà ìjáàmù náà wọ́n fi sọ ẹnu rẹ papọ̀ ẹnu rẹ tó yẹ kó fi sòdodo tó fi sòdodo ilé ìfijì ọjọ́ yìí pé ìṣesí káyọ́ fẹ́ràn mi táwọn èèyàn ń bá kiri tí àbí àbùkù ni wọ́n bá bọ̀ ọbẹ̀ ayé tí wọ́n ń torí rẹ̀ wá wọn ò ní ní wọ́n tó wá sàbámọ̀ tó bá dọ̀rùn ọlọ́mọ sàlámà rí mi àti ìmẹ̀ so ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àyà yìí nìyẹn kí lẹ́kọ́ alákọ̀ọ́kọ́ ta ní ọ̀rọ̀ mi létí tààrà ẹlẹ́ẹ̀kejì ni kíyàn tẹríba fún dodo kí kíyàn gbà lásán kíyàn ní tẹríba fún kéèyàn mà kó dodo ju òun lọ kéèyàn sì wulẹ̀ kéèyàn tóbi tó ṣáájọ́ mi yé gbogbo béèyàn ti wulẹ̀ kọ́ jẹ́ gbogbo ibikíbi tó dodo ti wulẹ̀ kọ́ máa bọ̀ ká tẹríba ká juwọ́ lẹ̀ ìyẹn gangan ni tí ń jẹ́ Islam alist Islam ni jẹ́ ṣáájọ́ mi yé ẹlẹ́ẹ̀kejì wá ni wípé. ká má máa fòdodo pamọ́ ìmọ̀tá àbámà níta àbámà nínú òdodo ẹ mẹ́jẹ̀ á dọwọ́ bò ó bá a bá dọwọ́ bò ó yóò mú wa sórí eré ayé ẹni bá bò ó yóò gé ká jẹ wọ́n mí. إلا الله إن الله لا يهدي القوم الظالمين فآمن lòun bá gbọ́ ọlọ́run ọba gbọ́ nítorí wípé ojú tíra tọ́lọ́run ọba sọ kalẹ̀ òdodo ń gbogbo wọn wọn èyí ṣe ọ̀rọ̀ ẹ̀dá ọ̀rọ̀ adẹ́dá ni wastakbaru èyí wá ṣe mọ́tòmọ́tò kí ni ìdí tọ́lọ́run ọba fi ní wọ́n ṣe mọ́tòmọ́tò ẹ máa wò di o ṣé ẹ rí èèyàn ẹ tẹ̀sán wá ń bí ní ẹ di tí mo fẹ́ sọ yín mú dáadáa o ọlọ́run ṣàánú tí bá mọ̀ pé àná ó nípa lórí òní sáàmù òní náà nípa lórí ọ̀la ẹ jẹ́ á lo ìgbà kékeré wa dáadáa o torí àmọ́ nǹkan tá a dì lọ́la ìrùkọ́ ẹgbọ́n mi yóò yẹ yín nìsí gbọ́tà nẹ́bọ̀ amúsà alẹ́ ìsọ́látọ̀ ọ̀sán tọ́dọ̀dọ̀ fìràhùn kí ni fìràhùn àwọn sọ fún fìràhùn àwọn létí ìwà tó wù tó lè kúrò ní láti fi bá ń tó gbé lọ́wọ́ jẹ́ ó ní alámùnà rọ́bì káfíínà wà lídà ìbá wà látọ́ ń gba kékeré wọ́n làbí káfíínà mìíràn ọmọdé kásì ní àmọ́ ó dáadáa ó ṣe ń tá àmà ó ní ìyọdún tó fi gbọ́dọ̀ wà ó bàfà áyíta fàálà dákàlẹ̀ ti fàálà ìwà abú tó ìbò ṣe ìbò wà burú báyìí tó o bá jáwọ́ mi wọn tó o mọ ibi tó dé lọ́la ayé ó pè ọ padà síbi ìwà burúkú tó ti wù sẹ́yìn. wọn ó sì nke nkè àwọn ànábì ọlọ́run nínú dáadáa tọ́lọ̀ máa ń fún wa ni wípé àtìpìlẹ̀ wọn ni wọ́n ti máa ń dà àwọn èèyàn wọn gángan ó ti mọ̀ wọ́n sí èèyàn rí ẹ máa rí pé nígbà tá ànábì wa sọ́ọ́lẹ̀ tó dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ wọ́n ní rẹ̀ sọ́ọ́lẹ̀ kọ́dé kó ń ta fi ìyẹn náà màròjó wa ń kọ́bí làhádá. wọ́n sọ́jú tẹ́kí láti kékeré tá a ti mọ̀ láti mọ̀ kó di nǹkan rẹ̀ lọ́jọ́ iwájú gbogbo wa láti yànnà kan ọmọ yìí aṣíwájú ní ọ̀dà èèyàn ńlá ní ọ̀dà ìwọ ló wá gbé yìí ẹ wá náà kí ni ó kọ táwọn ará fún tẹ́yìn náà ẹ dáhùn láti kékeré ọmọ yìí parọ́ wàláì àwọn èèyàn kan bẹ̀ tí wọ́n lè sọ tí mo lè gbà wọ́n gbọ́ ọlọ́run nìkan ló mọ̀ mo lè má sọ̀rọ̀ ṣùgbọ́n yìí lè gbàgbọ́ láìlọ torí irọ́ táwọn èèyàn ti pa láyé ah ah ah tó bá ṣe irọ́ ní máa jí òkú òkú mi ò ti dìde ẹlòmíì ọ̀wá pa irọ́ mọ́ ìmú irọ́ láàyè ìwà burúkú kún ara àwọn ẹlòmíì wọ́n tó máa improve pa àwọn smart ṣé rọ́ọ̀lì yẹn máa fi smart kí wọ́n máa ka alukur'an kó tó máa parọ́ kó máa pèrè ayé láàfa kó tó máa parọ́ ìyá ẹ̀ṣẹ̀ onírọ́ pípa ẹni tí bá ti ń parọ́ ẹ̀ṣẹ̀ tí ó mọ̀ ẹ́ dá wà lọ́yọ̀lọ́ọ̀dì kan ni ó mọ̀ yẹ ìbá ṣe pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bá jẹ́ ẹni títí máa ń parọ́ tẹ́lẹ̀ ní tí ọba bá gbogbo iṣẹ́ rẹ̀ tó gbé lọ́wọ́ jẹ́ ṣùgbọ́n àwọn náà mọ̀ pé kò parọ́ rí kódà ìgbà tí àwọn kèfèrí fẹ́ lọ dènà dé àwọn mùsùlùmí tí wọ́n lọ sí Habasha aláǹtọ́ bá ń bí wọ́n léèrè pé ṣé máa ń parọ́ àbí ìparọ́ wọ́n ní ọ̀parọ́ àwọn ọ̀karọ́ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ sọ ara yín níbi irọ́ pípa ojú ẹyàn ọmọ yẹn mọ̀ ń bá yò irọ́ irọ́ wọ́n mọ̀ ń pe ọ̀gọ̀ lọ́jọ́ wọ́n máa mọ̀ wẹ́lú mi báyìí pé àyà àyà sífàlìkì àmọ́ rẹ̀ tayín ẹ dákun kí ló fi hàn lọ́kàn balẹ̀ kókàn rẹ bá tiẹ̀ wá balẹ̀ tẹ́lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ ń jẹrin àbíjà kò tó pọ̀ mọ̀ pé kọ̀yẹ́ kọ́kàn yẹn ó balẹ̀ mọ́ séèyàn náà ò tu ẹ kó fi mọ̀ pé ah ọmọ tá a mọ̀ tá a jọ ríra wa tá a jọ di pátì ló mọ̀ ti lọ yìí ta ló sọ fún wọn pé wọn ò lè lọ lẹ́ni tàn kó mọ sàárẹ̀ ó náà mọ̀ gbà wẹ̀ ó tún dáná fáwọn òbí wọ́n tún ọjọ́ jẹ ó tún sínú ó tún jẹ. ó sì padà sọ́dọ̀ ọ̀rọ̀ orí ló kù tẹ́ ẹ̀ mọ̀ fi ya fọ́tò rẹ̀ ẹ̀ tó lè fojú kàn wọ́n lé ayé wọ́n wá dúró iye ìgbà tí wà jẹ́ ti rà rí láyé iye ìgbà tí wà jẹ́ ìjọ sọ̀rọ̀ rí láyé iye ìgbé nìkan òun ti lọ́nu kò tó ẹlòmínú yìí kò tó ọ̀pọ̀lọpọ̀ nù alómi ń ṣe yín o tó bá dára dá oṣù tẹ́ ń bàgà kíra kò kí ni máa ń fìyàn lọ́kàn balẹ̀ tí yóò fi máa rò pé òun fẹ́ máa dẹ́sẹ̀ kí ni èèyàn máa kí ni fìyàn lọ́kàn balẹ̀ kí lèèyàn jẹyó tó bá yẹ pé ìdí tó lọ́n bìrẹ̀ sọ wípé ẹ̀yin wọ̀nyí mọ́tómọ́tó lẹ̀ ń ṣe ó ní pé ó dáwọn gangan lójú pé ànábì yìí parọ́ ìyẹn gẹ́ẹ̀tì tí mo sọ ibi tí mo fẹ́ fàyọ́ mẹ́nu o wà ilá wọn ò sọ kí àbá gbàgbọ́ tí ìbá àti mọ̀ pé máa parọ́ tẹ́lẹ̀ tí máa pààrọ̀ tẹ́lẹ̀ ó lè fẹ́ lẹ́yìn náà pààrọ̀ ṣùgbọ́n tí wọ́n ń wò ní wípé à bàbá tí wà la fẹ́ gbà ọ gbọ́ àwọn tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ rẹ̀ yàwọn èèyàn yẹpẹrẹ níwọ̀n ṣé é ṣe pé ọ̀rọ̀ tiwa náà àwa náà padà wá di èèyàn yẹpẹrẹ ààrò lówó àràmọ̀ èèyàn ńláńlá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tá a jọjọ máa ṣe báyìí ṣẹ́rí pé mọ́tọ́mọ́tọ́ nù ìrọ̀pá gbọ́mi yẹ́ wọ́n rò pé tábà ti ẹ̀gbọ́dún àwọn ilé ìkó àwọn ilé ìpò ọ̀ síbẹ̀ tí mọ́ tó ṣẹlẹ̀ ní àbàṣà nígbà bá dé káàfù wà látàtọ́rù jì ẹ̀ rálàyé rẹ̀ wọ́n á máa gbogbo wọn lọ́mọ̀ wípé ẹni tó ṣe fọkàntàlẹ̀ nìyí ṣùgbọ́n ìjọra ẹni lójú yànga báyìí la tó ṣẹ́wọ̀n kí lè tá à ń ṣe lónìí náà pàápàá jùlọ ọ̀rọ̀ súnà àwọn míì ò lè ṣe wọ́n jọ wọ́n ṣe Islam bọ̀ súnà because wọ́n ríra wọn ni. mọ́ríra wọn kìí súnà gan ti jìnà ká ṣe si gan ká ka àwọn míì fi límìtì síbi tí wọ́n ṣe ẹ̀sìn mọ́ wọ́n rí ẹ̀sìn sí ní si ọ̀gá wọ́n rí sí tí èjì ọ̀dà fún un ilé ìjọba jẹ́ pé ẹni tó náà bá jẹ́ lẹ́sìn kó náà pọ́nra rẹ̀ kó lọ́lọ́n fi ní fa àmàna wa stark márùn tó ń lọ́yà òun gbàgbọ́ ẹ̀yin ń ṣe mọ́tómọ́tó ìrùkúra nílá àgbàgbà wà dọmọ lẹ́yìn rẹ̀ kọ́ ẹ mọ́jọ àgbẹ̀ òṣèpá sọ títí mú sánà ń jò ní أجيتنا لتلفتنا عن آلهتنا أه. وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما ẹ̀rìkẹ́ tí a ń sọ náà lè wà tẹ́gbọ́n rẹ̀ bá mọ́ ga pa lórí rẹ̀ yuridu an yatafaddala alaykum anu'minu laka wattaba'aka al-ardhalun sọ́dí ẹ̀yìn وما نراك اتبعك إلا الذين هم أراذلنا آياتي تلقى فرقان لنا نريد آية موسى فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون آه ẹ ti gbàgbé àyà ìfà ìsítàkìbàrù wà kí a náà kọ́ ọmọ náà líìn ó bọ́lọ̀ ti sọ ìsítàkìbàrù mútòmútò wọn ṣe wọ́n dẹ̀ jẹ́ èèyàn tí wọ́n ríra wọn tí wọ́n ń kà ó wà ní àná ah, mínú líbàṣàrọ̀ yìí ní mísìlì náà ẹ wọ̀rọ̀ á gba àwọn méjì èèyàn bíi tiwa náà gbọ́ wọ́n bá dọ̀gá lé a lórí wàkọ́ ó mú máa lànà àbìdù àwa sì làwọn fámìlì wọn sìn gbogbo ọ̀ràn wọn àwa lọ́lọ́run wọn ọmọ ara yẹn kan ni ó wà dé ní olóhùn ti di nǹkan kan làwọn wà tẹríba fún. ilé ẹ̀bìrì wípé ńgbà tó lóun sọ fún anábì náà ẹ̀rí tọ́pọ̀lọpọ̀ tíra ẹ̀ bá ń bẹ̀ ẹ̀rí ẹ̀rí pé àwọn sàjálà rẹ̀ àwọn náà ń bẹ lórí rẹ̀ tọ́pọ̀ sọ wà á ń àṣẹ akọ́rọ̀ mi tó lóun sọ anábì pé ojú wọn jọ wọn ń dákọ wọn kọ yìnyín kápá fún yín lọ́rùn ẹ gbàgbọ́ láyé yìí o ṣe bóun ló bí ìdí tí fi ní sọ ya Muhammad yìí wà ṣé alihada jamaata ni ṣé tó kó àjọ fún yìí tó fẹ́ máa tó fi pè ó sọ̀rọ̀ òdì ọlọ́run fi òdì rẹ̀ rìn tabbat yada abi lahabin wa tab ẹ jẹ́ aṣọ ara wa dáadáa mọ̀gbọ́n mọ̀gbọ́n mọ̀gbọ́n yóò kú bára rẹ̀ ìtẹríba pàtàkì kan ìjọra ẹni lójú yorùbá ní ìgbéraga ní kíni ẹ bá parí ẹ gbéra sánlẹ̀ gbéra sánlẹ̀ mo tẹ̀fẹ́ lọ mọ́ síwájú parun òun náà lọ ìgbéraga ní síwájú parun ìgbéraga onáà ní ìgbéra sánlẹ̀ òun gbàgbọ́ kò tí ì kúrò láyé tó fi dolórí rẹ̀ àwọn àyàn ń ṣe mọ́tómọ́tó wọ́n sorí ibú kórí ibú wọn orí ibú táyà àti tọrọ khasira dunya wal akhirah dhalika wal khusranul mubin ọlọ́mọdé àṣòfò. àtòfò ayé àti tọ̀run ọlọ́mọdé àṣẹ kankan bẹ̀. ẹ rí i pé contrast tí mo kọ́ sọ́nú ẹ̀kọ́ tí mo ní sóra ẹ̀kọ́ wa nù. ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ nọmba wán kínní. ká tẹríba fún ẹ̀dáhùn fún ká mọ̀ kó dodo jù ká má fẹ́ràn nǹkan kan àbí ẹnìkan kan jòdòdó lọ bódòdó bá tako ìfẹ́ ẹnu wa ká fìfẹ́ ẹnu wa lẹ̀ ká tẹ̀lé òdòdó tódòdó bá tako òbí wa ká fi tóbi wa ń sọ lẹ̀ ká tẹ̀lé òdòdó látọ̀ àtàlẹ́ makhluqin fi ma'siyati khaliq òdodo lọ ga nígbà míì tí Ibn al-Qayyim alayhi rahmatullah tó bá fẹ́ kọ́ làbà Sheikhul Islam Ibn Taymiyyah yóò ní afẹ́ràn sheikh wa o gan o ṣùgbọ́n alhaku ahabu ilayna minhu alhaku ahabu ilayna minhu afẹ́ràn òdodo jùlọ bá ti fẹ́ràn rẹ̀ yóò sọ pé fún ìdí fún ìdí báyìí ọ̀sán tí sheikh wa sọ ń bí ìtàwọn ọ̀sán pẹ̀lápàlẹ́ èdè tóbi èyàn gbọdọ̀ bá òfin wo tìlú ẹ̀ èyàn wo àárín àwọn tó ń wà ododo ní sáà mi yé inna dhalikum kana yuqdhi an-nabiyya fayastahyi minkum wallahu kùn yastahyi mina mina mina náà lọ pé ok mo rò pé ilà àmọ́gbọ́n ni. Ah. lọ́wọ́ mi ti jú láti sọ lójú lọ́dọ̀wọ́ kálukú wa o ẹlẹ́ẹ̀kejì òun wá ní kíni ká má máa fòdòdó pamọ́ ṣé mo kí àìfẹ́ gbòdodo ní máa fẹ́ kẹ́yìn fòdòdó pamọ́ àtẹnujẹ ní máa fẹ́ kẹ́yìn fòdòdó pamọ́ ìfẹ́ ẹnu ní máa fẹ́ kẹ́yìn fòdòdó pamọ́ méjèèjì lọ́lọ́run ṣẹ́bi lẹ́nu àkùrọ̀ àná ويشترون به ثمنا قليلا wọ́n ta lówó pọ́pọ́ wọ́n gbowó wọn dọ́ọ̀bù owó tí wọ́n wá gbà yẹn tí wọ́n fi ra nǹkan ni fi jẹ́ ọlọ́ni ma yakuluna fi butunihim illa ní tí wọ́n ń jẹun iná ní sínú ọkàn wọn. ṣàgbọ́mi yẹn lẹ́yìn ìgbà yẹn kálíbà wá ọlọ́run wá sọ sábàbí nínú sábàbí àánú. ọ̀kan nínú sábàbí àánú tó tóbi jù láyé láàrin ẹ̀dá òun ni kéèyàn nígàrò onímọ̀tòmọ̀tò lọ́yẹ́ bìrì kí gbogbo àtọ́lọ́ bá sọ̀rọ̀ ṣàìtọ́nù àbá wàṣítàkìbárò aṣítàkìbárò ta àmùkúntà mínàlá àní ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀dẹ̀ tó wo tàwọn fèrè àwọn nàta ara sábà bíi kúfùrù tó tóbi jù tí sì máa dènà oríire ẹ̀sìn àti àánú ọlọ́wọ́n bá fún yàn oníkéyàn jọra rẹ̀ lórí. lànà mi fi ní ẹnìkan nítorí ọlọ́wọ́n bá tẹríba àfikọ́ lọ́n gbèga nǹkan kan ò sì ní ríra rẹ̀ sí pé òun ga àfikọ́ lọ́n padà rẹ̀ ńlẹ̀ ìjà ra wa ńlẹ̀. إن الله لا يهدي القوم الظالمين ويا بعوين ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá ti jálábòsí tí wọ́n ṣe àbòsí fẹ́mi ara wọn pẹ̀lú àìgbàgbọ́ tí wọ́n ṣe àìbòsí fẹ́mi ara wọn pẹ̀lú ìpè òdodo nírọ́ tí wọ́n ṣe àìbòsí fi ẹ̀mí ara wọn pẹ̀lú pé wọ́n yíra wọn páwọn tóbi ju òdodo ọ̀rọ̀ ọlọ́run ọba lọ ọlọ́run lòun ní fọ̀nà mọ́ wọn ọlọ́run lòun ní ṣe kí ni ẹ̀dá mi lọ́hùn ọlọ́run lòun ní fọ̀nà mọ́ wọn gbogbo àwọn tí wọ́n bá ti já lábòsí torí pé ọ̀pọ̀lọpọ̀ ń ṣe àbòsí fẹ́mi ara rẹ̀ yóò rò pé òun ṣàbòsí fẹ́lómi ìtọ́ àtọ̀sán ẹlòmíì tí ẹ̀rọ pọ́n ń sàbòsí fọ́lọ́ ẹlòmíì ẹ̀rọ pọ́n ń sàbòsí fáwọn òbí òun kọmọkárò òun ló ń sàbòsí àwọn tí ń kọsẹ́ ilẹ̀ sí wọn àmọ́ akọ pé lágbájá ọmọ lágbájá ni yóò kọ tiẹ̀ ní àkọ́ àti tó ṣe. inna Allaha la yahdi aláàdé àwọn tí wọ́n bá ti já lábòsí wọn ọlọ́wọ́ bò ní fi wọ́n mànà ọlọ́mọ sì wá lábòsí wọn ọlọ́run má ṣe wá ló ní mọ̀tòmọ̀tò ọlọ́run ràn á lọ́wọ́ jẹ́ ó jẹ́ ìtẹríba ara wa tí ọlọ́run bó fi kẹwà kọ́ wá fọwọ́ ara rẹ̀ gbé wa ga kó fi wá ṣe kọ́ńgẹ́ dáadáa ṣẹ́bẹ̀ rẹ̀ wà bí ò sí ẹnu ò tí ì tó sí o ó kù díẹ̀ o ọlọ́run gba ìsìn wa yóò fàájì kò ń gẹ̀rẹ́ àdá سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا